كيف وإن يظهروا عليكم لا يرقبوا فيكم إلا ولا ذمة يرقونكم بأفواههم وتأبى قلوبهم وأكثرهم فاسقون اشتروا بآيات الله ثمنا قليلا فصدوا عن سبيله إنهم ساء ما كانوا يعملون أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم آمنت بالله العظيم وكفرت بالجبت والطاغوت واستمسكت بالغوات الأخرى لا انقسام لها والله سميع عليم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على رسول الله الكريم سيدنا وحبيبنا محمد صلوات ربي وسلامه عليه وعلى آله وأصحابه أجمعين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وألهمنا الصواب وجنبنا الأخطاء بما بفضلك وكرمك يا ذا الجود والكرم والإنسان والمن رب اشرح لي صدري ويسر لي أمري وهل العقدة من لساني يفقه قولي تظلم ظلم علينا وعين الله ناظرة إلينا بحول الله لا يقدر علينا والله من ورائهم مهيق بل هو قرآن مجيد في لون محفوظ بلا حول ولا قوة إلا بالله العلي العظيم السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته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 كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد آمين آمين صلى الله عليه وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله أكبر كيف وإن يظهروا عليكم لا يرقبوا فيكم إلا ولا ذمة أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كيف وإن ذلك وما استقاموا لكم فاستقيموا لهم àwọn máa jẹ òun ní ẹsẹ náà sàn òjò tí ni náà sàn òjò gbé ni wọn sàkí ní òlàwọ ẹwọn ọrẹ gbogbo jẹ sírí ọgbẹ náà yọ ni iná ńlá yọjẹ ńgbọ wọn sàkí ara ó mú mi ó sì rí èyí ní ìfẹta ẹyẹ náà lóyún dɔw ni bɛ ɲuman b'a ní káàbìrì àtọ́mọ́rí àti káàbìrì àtọ́mọ́rí ana yi ọjọ́ iná ka ní káàbìrì àtọ́mọ́rí ara ní ọjọ́ iná ka ní káàbìrì àtàbókò mórí àwọn ọmọdé mú tọ́mọ́rí omori kọ́ mọ̀ lọ́wọ́ wọn ọmọ abẹ́rẹ́ ní ká wọ́n yíyá bá àrùn àlẹ́ yìí kò wù يظهروا عليكم لا يرقب فيكم إلا ولا ذمة قد يمنع

ɛnɛ yɛ sɛ na ɔmɔdi yire yɛ awɔ ɛnɛ yɛ sɛ yɛ ɔmɔdi yire yɛ awɔ na aka na ọrụ no láyà kùkú fífún ilẹ̀ ɛnɛ yɛ sɛri andana obandana e, e, akɔ ɔwɔ wa ọrụ ɛnɛ yɛ sɛri ɔwɔ la yɛ islam. ògbà ńlọ́wọ́ kọ́ ọ̀rọ̀ ọdún èyí sí ilan òkókó ọ̀rọ̀ kọ́ ọ̀rọ̀ wágẹ́ èyí sèrè wọlé àdéhùn ẹ̀mẹ́rin èyí sí rọ́pà tó kọ́ máa ń yára kálẹ̀ ọ̀rọ̀ òmùlí àkàrà rẹ̀ ìka gbìyànjú ẹnì kò ní ìrè kò wọlé ebèbè kí a gbìyànjú wakari kẹ́ẹ̀dù yẹ kẹ́ẹ̀dù sí ẹ̀yìn ìdílé bàtà lọ́tùtùm sọlọ́lá alẹ́wọ̀sọ́lá yahudi ni ẹni wọn tó wọn ní kàákà yìí mà kọ́lá yahudi yẹ́ ẹni di mùsùlùmí ìlà fàkẹ́rà ìfọ̀kì ẹni sọ́dún mẹ́ka yahudi ẹgbẹ́ lẹ́ẹ̀bá bẹ́ẹ̀ jòkó òmùrí òyìnbá yìí bẹ́ẹ̀ jòkó òmùrí òyìnbá yìí lákàlẹ́ lò bẹ́ẹ̀ yà á hẹ ẹgbàá ɛnɛ mɛɛro ɛnɛ mɛmɛro wɔ ɛnɛ mɛmɛro wɔ fún omi ɔlɔ bẹ́ẹ̀ sẹ́ èrò nínú àná yà bọ̀ ẹ̀ka tìrìnà nbọ̀rẹ́ àná ẹ̀yẹ ẹ̀yẹ ẹ̀yẹ òkú omi sùn ní ọ̀nà sínú mẹ́rin ẹ̀ka hàn rẹ̀ sínú mẹ́rin àwọ̀ ọ̀nà kàkà wà kàrẹ́ iṣẹ́ ìdíyẹ tẹ lọ́sí ẹ̀bù òdùbà káàbìrì yẹ tẹ ẹ̀ ní ìhẹ̀rẹ́ kú omi ẹ̀tẹ̀tẹ̀ ebébè òkú omi ẹni tí ẹ̀rọ kóòmùrí àmàbìrì ẹ̀rọ ẹ̀ hà a kóòmùrí sitere anyọ́mú adásí tẹ̀síwá mi ẹsẹ̀ ha bẹ́ẹ̀ yẹ́ ẹ̀rẹ́ ọ̀nà àgúwà bẹ́ẹ̀ wọ́n yìí mọ́tò kóòmùrí káàdì yẹ tẹ́lẹ̀ náà ẹ̀rẹ́ àbámá adọ́ káàdì yẹ tẹ́ ẹ̀mẹ́ yìí ẹ̀rọ kóòmùrí àmàsísú lótó n'otu wọ́n wọ́n wọ́n kẹwàá wọ́n bí alùsùnà lókàrà àyàn náà bàbá fún mi kàrà náà máa ẹnà ẹ̀dọ́ ìṣíríkù ó wà á láti ẹ̀yẹ lé eré ewúrẹ́ bàbá lé eré ewu náà wọ́n ní ikú akọ̀mọ̀ ní ikú akọ̀mọ̀ ju àwọn ká ẹ̀ náà ká ẹ̀ náà ó lè rán ọ̀nà àyàn ó lè rán ọ̀nà àyàn sáré wọn ó lè rán ọ̀nà àpànyọ ẹ̀ẹ́dí ẹ̀ẹ́dí fẹ́fọ́ náà ọ̀gbìn nà àbẹ́yẹ àbẹ́yẹ. Lọ́sọ̀tò. Ẹ̀rọ náà wà ẹ̀rọ àbọ̀fà ahẹ́wà. Náà àdé sọ̀rọ̀ ẹ̀mẹ̀ ní ìhẹ́rà. Bọ́lú wo ni mi bẹ̀yẹ̀? Alébìrẹ́ ní ìhẹ́rì àbí sọ̀rọ̀. Sọ̀rọ̀ yẹn náà. Ilé ìrẹ̀rẹ̀ náà bí àkéjà. Sọ̀tọ̀ làhàkù. ɛnna ni hɛri anderson aburi ɛmoma nkuka ne na ɔnye hɛri shiriku adane bi ne efi hɛri shiriku anderson na ɔbɛ ɛfɔ ɛha nwɛhi ɛne bi ne efi ɛfɔ ɛha arowa na ɔbɛ ɛfɔ ɛha nwɛhi ɛne bi biri mi na ɛnna ɛha rɔwa mu sa. wasallam ani yɛ ne dira aki kyɛn ne dira aki kyɛn ne ne dira abalọ ɔyọ ɔmọ ɔmọ ya ɔmọ ahọrọ ya ɛbɛ wa ɛbɛ wa ma o ɛbɛ wa ma o àbísọ̀rọ̀ ọmọ ọmọ abẹ́ ìlà fẹ́ràn náà tàbí olóṣòwò náà. Lọ́sọ̀tún bí. Sọ̀rọ̀ àlẹ́ ìwọ̀sọ̀lá. كيف وإن يظهر عليكم لا يرقب فيكم إلا ولا ذمة أمريكا كاجي لنا أن يجب أن تكون أمور ويرسلك أمور ويرسلك ليبيا أي أسس كل إسرائيل السنة أو من أهل السنة سنة كبيرة إيه نجا ويكا ده يركب لنا نقول جوارا وعمل dẹ́kun dẹ́ka dara ọ ibi ru ẹ̀ bi ó kàtó kàtá. Allahu akbar. Sallallahu alayhi wa sallam. Ọmọ yìí ká ju ẹ̀mẹ̀. Ẹ̀yẹ kẹ́bẹ̀ bẹ́ẹ̀ lọ́kọ́ ọmọ yìí láyà tó bọ̀ fi kùn mí ìlan bí mà. Ẹ̀nẹ́ yẹ ẹsẹ̀rẹ̀ ọmọ yìí rẹ̀ ọmọ. Ẹ̀nẹ́ yẹ ẹsẹ̀rẹ̀ ká ànyà ńlá kọ́ إني يسير بس ولا ذمة إنني يسير يبقى أما كفتنا هنا كنالوا بقى يردون يرضونكم بأفواههم وترابا يردونكم بأفواههم أقول يا سيدي bẹ́ẹ̀ asírarẹ́ mi ní hímẹ́ òmìnirẹ́ bẹ́ẹ̀ asírarẹ́ mi ní jòzírẹ́ ọ̀kíkà bẹ́ẹ̀ ṣiṣẹ́ hímẹ́ na ìyẹn náà wà á yẹn ní ilé yẹn ṣiṣẹ́ oṣù yìí ní wọta wọ́tá àbàkùnlówó àmọ́ ayé ní oṣù ni o wọ́tá bá kúlòwó omori káyé ní oṣù omori àtàwọ̀ abẹ́ni mímẹ́ ya

láti ọ̀tọ́ mú yìí yorùbá onákọ́m bí àfọwà rẹ̀ bẹ́ẹ̀ akàrẹ́ ń pè sí ní ètò ẹ̀ wà sá àbá kò lọ bọ̀ hàn àmọ́ ayé nọ́ọ̀sù nìyí ayé níbi ní yíwù nìyí ayé nọ́ọ̀sù nìyí wà á kíkàrọ̀ hàn fàṣẹ kọ̀ ọmọdé kọ́ ọ̀rọ̀ rẹ̀ ní ajínigbé rẹ̀ amákàmọ́ rẹ̀ ìsòjìyẹ rẹ̀. ìṣòro ayé ti bá àwọn ọmọ rẹ̀ lọ fọ́sọ̀rọ̀. اشترى بآيات الله اشترى بآيات الله ثمنا قليلا أمري أكلمي أسسا كيكي أسيديو آيو مري أسسا كيكي أسيدايو مري رسول ɛnna ɛnna yɛ ɔmo di dɛ kisa kikiya ɛsɛ lɔrɛ so de ɛnana tafsir koran daka uh, abu sofiya rɔdi ɛlɔ ɔlɔ nana adi isla tɔnti kɔnsɛra ihu bɛ nyɛrɛ kɔ hali nso bɔ ɛnna wɔn yin ɔyi dɔmisa dɛri isɔmɛ ẹsọ rẹ bá bá bá bá aṣọ yẹ pẹ ọlọ ọgbà ikọ hami òkú ọmọ nílé ìsọ lẹ́rẹ̀rẹ̀ àwọ̀ ọ̀nà yẹn nìkan ọ̀nà ọ̀bí fámà náà ń kọ̀ ní ìbámu náà náà ìṣòro bí ayé àfìlán fámà náà ń kọ̀ ní ìlà ẹ̀ṣọ́ yẹ ọmọ yìí ẹ̀ṣọ́ náà ní fámà yẹn ní. ọmọ bí sọ́ọ̀rì ọ̀nà ẹ̀ lẹ́rọ̀ ọ̀nyá ẹ̀ fún ẹ̀fọ́ kàyé àfáàgbà rẹ̀ yẹn ń ọmọ yìí yìí ìtumọ̀ nyara yẹ ìtumọ̀ sá ìṣòro ti ayé àtìláyé kọ́mà náà kọ̀dé ya ẹ̀ sísẹ kíkíkí mímímí ẹ̀ sí ẹ̀ sí dọ̀ ẹ̀ àmì ẹ̀ ní ẹ̀hẹ́ ayé omori lẹ́kọ̀ọ́ náà bàlù kọ̀ọ̀ánì wáyé olómori kẹsẹ̀ olùkọ́mori kọ̀ọ̀ánì bọ̀ náà ẹ̀ bá sẹ kíkíkí ẹ̀ sí ẹ̀ sí dọ̀ rẹ̀ sọ́bi sẹ kíkíkí olómori àtàyè náà ọ̀nà bẹ̀ hàn náà ẹ̀wọ́n rẹ̀ وما متاع الحياة في الدنيا إيه؟ وما الحياة في الدنيا إلا وما وما متاع الحياة في الآخرة إلا قليل وهو لكي ẹwọ́n rẹ̀ hàn mọ́ máa ẹ̀yẹ ọ̀bì ìdíwọ̀ àkàrà ìdẹ́ lẹ́kù àmìmí ní àkíkí àn abẹ́rẹ̀ òmùrí kàkíkí àn ẹ̀họ́n náà ọmọ ẹni wáhìn bẹ́ẹ̀ kìsẹ́ sí yọ ọbí jákà nínú mú kí ẹ ayé mú kí ẹ fẹ́ yọ nàbà bàbá bàbá sọ̀rọ̀ wàá ẹsẹ̀ nẹ́ẹ̀bà ènìyàn dẹ́dẹ̀ ẹ̀wọ̀ ewu ẹ̀ṣọ́ ayé omori ihe ẹ̀họ́n náà ní ẹ̀ka kìkìkì olóríṣẹ́ kìkìkì ọ̀nà omori àkà ọ̀nà price kìkìkì ọ̀nà omori àkà sí yàn yẹ price. price. ìsàkì. ìsàmà àti dẹ́sà rẹ̀ so ẹ̀nà àkà kìkìkì àmì. bẹ́ẹ̀ ká ayé omori kùrọ̀ àná omori wọ́n ayé omori ọ̀nà omori sì tuntun e ẹ̀nà ẹ̀nà ẹ̀sẹ̀ yìí àwọn.

innahum sa'a ma kanu ya'malun omuri kaye o da digi ni sanan na ma'am o da digi ni sanan na ma'am en ka san ti te yuwo iri o digi o de no data ha no de no da no na la yaqulu la la بمؤمن ما يرقبون في مؤمن إلا ولا ذمة أمريكا أمنا سري أمنا سري قال أنا بدوي أمرينا okó mu ní ògbóore ọlọ́dún yóò mu ní ọ̀nà ọ̀tọ̀ ẹ̀nẹ́mẹsẹ̀rẹ̀ kàánà sọ́ọ̀dì ìlànà kẹsẹ̀rẹ̀ kẹsẹ̀rẹ̀ òmùrí ìnira yà bẹ́ẹ̀ wà gbọ́ òmùrí ìnira yà nà ẹ̀nẹ́mà àwọn ọmọ ẹ̀ illa nke seri ụbambama kụwa ga-eme ma arụ ame illa nke seri okokoro onye na kụwa ga-eme ma arụ ame mumuni boro omori ke neme seri eneme seri ọ ụbambama kụwa ga azụkọ ma okokoro ama kụwa ga lọ́sọ̀ tó mú yìí wọ̀lá ní mà ẹ̀ndẹ́mẹ̀rẹ́ sẹ́rí kẹ́ẹ̀bìrì òbòrò anadọ́ ìṣẹ́jẹ́ tẹ òbòrò òròkú òmòrí òbòrò anadọ́ òmòrí ọ̀nàdọ́ òmòrí tẹ̀tẹ̀ dọ́dọ̀ ìṣẹ́gbẹ̀kú òmòrí. ẹnyi wàá mẹ́mi wàá mẹ́mi pọ́rọ̀ ẹ̀ndé nsúlẹ̀ à. wíyà rẹ̀ ka yẹ ẹ̀ẹ́dọ́ àbí èsì rẹ̀ yà ọ̀ báyìí ìlú temporary lẹ́yìn wíkì john ìwọ́n ti jẹ́ ìwọ́n ti the ọ́nà ìdí àwọn ọ̀dọ̀ yìí ó tún tó lè tó nǹkan fún un ká ọ́nà mímí ọ́nà mímí bá náà bìrù náà ló wú ní ìlọ. lọ́tù tó lọ. ẹ̀yà ara àyín benefit àyín ọ̀gbọ̀n ọ̀yọ́ náà ń lò nínú wa náà wà bọ́ wọ́n ṣẹ̀ṣẹ̀ tẹ́lẹ̀. ọ̀hún ìrẹ̀yàn ní àbọ̀fá lọ hàbọ àbọ lọ sí tẹtẹrẹ ọdún èrò kì í òsì láyé kókó na fi mọ mí nínú ìlẹn wọlé àbílẹ. Omo ni fili yẹn wọn bẹ̀rẹ̀ humul mọ̀tàdùn humul mọ̀tàdùn ẹ̀nàmá jinlẹ̀ yẹ̀ wọn náà. Ìdí mi wọ́n rẹ̀ nẹ̀ ẹ̀nẹ̀ bàbá má jinlẹ̀ yìí. Àbámu wẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ kàyé.

O ike esiri la ya hụrụ a الصلاة وآتوا الزكاة فإخوانكم فأقاموا الصلاة وآتوا الزكاة فإخوانكم في الدين ونفصل الآيات لقوم يعلمون فإن تابوا أمريكا كيف في مية مية وأقاموا الصلاة إذا الله يقول الشجر

ire ọkika ami na ama ha ya ni nọ lẹkọọmi yẹ alamun yẹ nana yẹ yẹrago nana yẹ yazama yẹ omuli ọzọ ayẹ kẹtẹ náà wọn náà. wàyí nílẹ̀ fún ayélujára mi àyàbí wàtá. شكوا أيمانهم من بعد أهدهم وطعنوا في دينكم فقاتلوا أئمة الكفر إنهم لا أيمان لهم لعلهم ينكرون دومني بابا كايفن أن بولو يعني كا وإنك سوى أيمانهم سورة التوبة

inú ọ̀bẹ̀rẹ̀ mọ́ ẹni ẹnẹ́yìn ọgọ́nà inú ọ̀bẹ̀rẹ̀ mọ́ ẹnẹ́yìn níṣẹ́ ọgọ́nà ọ̀bẹ̀ ẹ̀dàgẹ́ ti nà. Dẹ́ mẹ́rin gèé ti rọ̀ kẹ́nẹ̀ wọ̀tọ́ àánú fi dí nìkún. Dẹ́ ka kẹ́nẹ́kẹ́nẹ́ iná ẹ̀ka òní. Wọ̀tọ́ àánú fi dí nìkún. Dẹ́ mẹ́ kẹ́nẹ́kẹ́nẹ́ ká ẹ̀ka òní ni dẹ́.

kure kutu amene naona na innahum la aymana lahum omulike enyi enene siri oge enene siri oge ne kaka ahi kutu ara so enene siri oka tete innahum la aymana lahum omuli kakule kutuwa obiresaba emezuwo kire aya mama yenye omwana ka erasoso bia fararu anki gyuli me para omini sama omoye mene e chaya mani midenu kai ora twala na akata kẹ́nẹ́kẹ́nẹ́ iná islam àwọn àwọn àwọ lọ́tún tó borí mi ọ̀kà kẹ́nẹ́kẹ́nẹ́ ní iná ọdún náà wò fún borí ẹwọ́n yà àkà islam àmọ́ wà hẹ́wà fún borí ẹ̀ka wọ́n àbẹ̀rí káàkiri jẹ́ náà borí ní islam wọ́n

èyí ni asílẹ̀ islam rẹ lórí ẹ̀mọ̀ sílẹ̀ islam lọ́dọ̀ sílísì ẹ̀dà lọ sílísì ya lọ sọ́tún yìí jùlọ ẹ̀sọ́ wẹ́hẹ̀ gẹ̀ ọ̀rún wẹ́hẹ̀ ọ̀hẹ́rẹ́ bá ìdí mi wọ́n lè ohun ẹ̀ ní ehuru mú nílẹ̀ ọmọ mọ́ àbúkọ̀ wá kàrẹ́ àhẹ̀kẹ́ òbí rẹ̀ òmùrí wà kàwọ́ omuli anatuna na baasimisiyano ụwa asị omuli anatuna ya kati otu omulimi ono meniki ijmau ahli ilmu ọmọ yẹn ní ètò ẹni bẹ́ka ọ̀rọ̀ tó àná àkóńtò omuli o ọ̀dọ̀ yóò wọ̀ ràánù àyíká wọ́ ọ̀dọ̀ náà zá ọ̀dọ̀ أسمينا الإمام مالك إذا جاءتم الله أحمد إسحاق abẹ́rẹ́ nínú nínú àmì ayé lẹ́nu jẹ́ ẹ̀tọ́ yẹ ìmáàmù ṣàfi ilẹ̀ jẹ́ ẹ̀tọ́ yẹ wàá kó tó múrí òhó aṣọ́nà náà máa wọ̀ ó kò kó múrí kó tó múrí òhó ó yẹ lọ kó kó kó tó múrí òhó gáàsì ló kó kó tó múrí òhó ọ̀dọ̀ ayé wọ̀ ọ̀dọ̀ rẹ̀. lọ́mọ yẹn wá sí yẹ kankan.

àmọ́ náà wọ̀ fẹ́lẹ́fẹ́lẹ́ ọ̀hún ẹ̀ka mọ́lẹ̀ ìwé náà nìkú. wọ́n tún mi kọ́ náà wọ́n kàkà wà bẹ́ẹ̀ bá aláka kò ní sí nímọ̀ àwọn ọ̀rẹ́ mọ́ni. múná ìfúra náà kò kú òmùú yọ̀rọ̀ ìsọ náà kọ́ ọ́nà ẹ̀ yà bá hùdá ẹ̀ yẹ wà mẹ́rẹ̀ àyàn yàrá àmọ́ múná ìfúra náà dọ́mọ yẹn ní kí sẹ́mẹ́kà sọ́ńtò mọ́rí kàkà wá inú mọ̀nàmọ́ná.

bẹ́ẹ̀ bí yọ ẹ ma wẹ̀ sẹ́wọ́ kàrẹ́ àmì wọ́n kà yà á yí mẹ̀mẹ̀ yìí ní àká bíṣọ́ọ̀kù òní afẹ́rẹ́ náà ọ̀rẹ́ náà yẹ ká eré anáyẹ ọ̀nà àká bákan ọ̀kà bẹ́ ọ̀kàrẹ́ anámẹ́ ní rẹ̀ ọ̀nà ní ti bìrẹ̀ ọ̀nà náà èyí yìí náà. Bàtúbàtú ọ̀tọ̀ mọ̀ nínú onye na ọdụ sọọdụ isaari isọọdụ sohor isaari sọọdụ etumi ọnụ ọmọ afọ ịba ọmọ ọmọ afọ ịba wee ọrụ a ma etete ọwan onye isi na anka mẹka anka mẹka ọka m onye tulata na ili matulas situasi otu omori yi ọnụ ladanu ẹ anụ sọ ẹ họ ụfọdụ ẹ yẹ ọgwụ taa ili matulas.

aka a amabɔ nyɛ n'ɛkɔ ba nyini mɛsilasi ɛkɔ mba ɔba nyini. dana wɔn n'ɔrɔ akuba ni ma n'asi n'ɔ kɔ kana kore na sata rɛ sɛri ya. sɛri atun wa هذا ما قرأناها لا في البخاري ولا في آه، في, في مسلم ولا في النسائي ولا في الترمذي ولا, ولا ماذا ولا في ابن ماجه ولا في ابن إيه؟ ولا في ابي داوود ولا في المصحف أضع أوه فني يلي كان القرآن يلي صحيح بهذا حديث صحيح مطلوب يلي ابن ماجه يوم ترمذي يوم الطبراني أنا ذاك نور حديث أنا قم إليها حديثا يلي ما شفتوه من الصلاة عليه الصلاة akakara na mɔwɔ ɛkɔ kaya na mɔ yimbe kaka kiri ɔmɔ ɔma ibi ma sɔrɔ osu ɔmɔ ima wɔ ibi ma sɔrɔ asu ɛwɔ ma ba mi. Omuli ọba ya rẹ múrí ọba yà jù. ọmọ yẹn náà wọ́n máa ń tẹ̀lé ní bẹ́ẹ̀ ọ̀rọ̀ ọkọ̀ ń tó mórí hì òhò ọ̀dà náà zá ọ̀dẹ̀ kà wọ́n ọ̀dà náà zá ọ̀dẹ̀ kà wọ́n ọ̀nà mẹ́ni anyọ̀nà wọ́n yẹn náà anákàrẹ̀ ẹ̀ náà ẹ̀ ọmọ ẹ̀yà sẹ́pì ali bin abi talib rabi allah alimami ali bọ́kàyè ma kutila káàbù bin al-ashraf illa ghadara illa ghadara ọkà káàbù ọmọ ọmọ ahụ káàbù na wòzí ashraf anáwó anáwó ọmọ ọmọ anáwó onímọ̀ ntú omori.

wọn bẹ̀rẹ̀ rẹ mú bọ dáwọ̀ kọmánìkà ọ̀nà kòtòmòlì o àbí kòtòmòlì ọ̀ kàkà wọ̀. ìjà máa ń nìkà dáàlì imam ali rọ́bì allah anu akẹ́rẹ́ mọ́ allah wájú ha bọ́sọ̀ bá yẹ ká ọ̀yà àbá rẹ̀ sọ àbúkọ́ ọ̀kọ́tòmòlì o. Ọ na mú ní ọmọ ali lè máa alì khalifa ọmọ bàbá òde ilé ọmọ bẹ̀ ní ọjà rẹ̀ ọmọ ẹ̀fọ́ náà rẹ̀ bàmá ká inú mọ ní mọ̀wí ó tó ọ̀nọ̀rọ̀ nyara náà hí ozi maslama muhammad náà ozi maslama dọ́kà ayọ̀kọ́lù hádà fi majalisi ka wataskut iri mẹ́wúrẹ́ ọmọ náà aka ìrúyà ìrúyà afẹ́ dúkúrẹ́ nù dọ́kà náà sọ mu ní èkó wàláhi lá ọ̀sà kínú kàtà sàkfin abadan wàlá ìmọ̀kọ́lá òtún bẹ́ẹ̀. la aftolanna rokuna osumuri yeko ɔnere wɔn mama naa yafa amanya la muhammadu bozuma fulama ɔno okuna osumuri yeko ɔnere wɔn mama naa yatɛ ahɔnyala anabena mɔnɔ ɔnɔrɔ no nakari ɔnɔ naani ɔnɔ ojo ohi ɔnɔ ojo ohi dɔbɔ yanaba mɔnɔ awɔ. láti rí tó rí àìrẹ̀ yìí káàbà náà wọ́n sí aláṣọ ìrẹ̀ ànàmẹ̀ amádìmẹ́dì èyí ọ̀dọ́ kún tó mú rí òhun ọ̀kàrẹ́ ọ̀dọ̀ ẹ̀wò ọ̀zán ẹ̀yẹ kàkà kọ̀ òmìtúgbà nkù ẹ̀rọ yìí jẹ́ yìí ká láyé sàkà kàkà kọ̀ òmìtúgbà ẹ̀yẹ.

lọ́tún ojú òkùnrin. káàbà náà wọ́n ní al-ashra ẹlẹ́mìí máa ní láàkàkà jòzéèdè ni jòzéèdè ni òdùdó ìyẹ́ rẹ̀ ló bọ̀ azọ̀wọ̀ eré anumẹ̀mẹ̀ eré ló ń tún múlò kàkà wọ́n ń tún múlò kàkà wọ́n báwo wọ́n ba imaba bidɔɔra ne yahudi ɛna ma bɔkɔkɔ mu dɔbia mu nyɛ wɔn otu omori ɔmɛ ne irɛko ba na omori kɛkɛ bɛ ba yɛ ehyɛ no be tɔnɔrɔ na na ɔbɔ o kaaba na fɔtɔ ahyɛ zeyi dɔbɔ mu madina zeyi dɔbɔ mu ne harifa lórí yìí kò lọ yẹ fẹka ẹ kó ẹ kó mo yà wá òmùdí ọ̀sẹ̀ tẹ̀ bàbá yẹn tó mo rí tí o sì ká ìdílé mi rẹ sọ ẹ lẹ kó bá mi. káàbà náà wọlé aṣọ àkọ́nà nàrà mi ọkà àwọn ọmọ ẹ̀dùn bí kàbọ̀ ẹ̀rẹ́ ìmẹ̀ yà ọ̀lọ́wọ́ náà yìí ní ní tèèsì ọ̀nà ọ̀nyọ́ ìdáyọ̀ ọ̀làwù kọ̀ ẹ̀yẹ́rẹ́sọ tèèsì ẹ̀ṣẹ̀ sọ̀rọ̀ àkọ́kọ́ àmì ẹ̀ṣẹ̀ tèèsì. ama fi tó tó mórí ọ̀rọ̀ àwọn ẹ̀mọ́ ẹ bá yẹ kẹ́rẹ́ ní kájú má kàmì ni ẹni wà kópa. àwọn ọmọ kàákà yìí ẹnna èyí vetes ẹnna èsì ẹnna ntú vetes ọmọ ní ɔmɛ kɛtɛ ne mɛka do tsi idɔ alimɔtɔni anabozi adiwada lóni tu ɔnyɛ n'ɔnyɛ wàhùn ahi atika idɔmɔrɔ nɔnà anabi bintu abdulaziz anabozi umayya bin abdishams bin abdimana ìpɔnɔdé wa ayé tɔpɔ anabi kìkì pɔntɔmù yɔ kúrẹ́sì yìí anakɔ hàn ntɔmù yìí. article no na dɔdɔ rɔba gaba na wɔde ahyia de asika dɔɔ rɔba wɔ ayi dɔdɔ ba ya fɛfɛrɛ dɔnyima no daa kó oyiwa ɛwɔ ne kaa ere a maa na man or ama wɔ ɔno awɔ ɛnɛba dɔnni bi da hɛ oyisi do ere nana awɔ kasi nana awɔ ɛrɛ kó ba do dɔkɛ yi na ha ba bɛrɛ لمهلك آله ولمثل بدر تستهل وتدمع ọkìtìrẹ kó sábà ní ọkọ ẹgbẹsẹ òrùkọ wa inú ìlúwẹ tẹ anála nílùú tẹ inú ìlú sábà náà ìbàdàn àyànjúkọ ló gbóhùn ha tá a bẹ gòhẹ wọn. ha don nyuma da sukuu yɛ na tuntum kɛkɔɛfɛ ete yi eri fɔls àwọn mi kó yẹ mpo ɛrɛ fún ɔnyɛ ɛrɛ fún ɛ bɔyɛ atɛ ɛmaka ɛ àwọn mi kó tu ne bi odi ɛmaka na wọn sɛ bu sofia dáa kó yẹ wọn mi kakɔ ɛfɛ mi ne tutu kakó sofia mbaka yɛ yɛ kama ahosuo. ahekemene onoozu omurihi eyihu abaheke muhammad ɔre ahekana sabana ɔbɛrɛ mɔnɔ yi ina nere muhammad asazere man ina nere ɔ ɛni kɛbiri maka ɛni kɔrɛyi ina nere muhammad ina nere ni ziire iri nya ɛnaani ji ihu ɛnɛ tí o agoka e ni ɛne ɛne ɛnane maka ɛne kuresh ɛne ɛne nsɔrɔ gada ɛne ɔrankome ɔrankoma na nye wogo bɛɛ ne wɔ ne ne sisɔrɔ ga ɛma bi nono no irɛbɔ irɛbɔ ɔrankoma na kama yɔn atɛmɛ yɔn ni ne kama de ne sisɔrɔ ga ana ne mɛɛmɛ bɛɛ ne mɔ ne ne ga ɛne bi lɔ booro de ka bi lɔ asraf. ọ̀rẹ́ mi fi inú ọ̀yà mi inú mọ́ yíyẹ iná ní bọ̀bọ̀ kókó yahudi ni lọ́kà yìí ẹ̀hún náà ẹ̀ka nìyí ìlú náà ẹ̀hún náà jẹ̀rọ bọ́ọ̀lù. anáni kò mú rí òjò yẹn ti ka alantara يؤمنون بالجبت والطاغوت ويقولون للذين كفروا هؤلاء أهدى من الذين آمنوا سبيلا أولئك الذين لعنهم الله ومن يلعن الله فلن تجد له نصيرا هم يجون تومن مريم من هذا àbẹ̀mẹ̀ ẹ̀ má bì àbẹ̀mẹ̀ àká títí kàńdà yẹn fẹ́ wọ̀ wọn bọ̀ bọ̀ kó lé ọmọlẹ́ àká yẹ wọ̀ anyagore n'abẹ́ ni títí kàńdà ní tiẹ̀ fẹ́ wọ̀ dẹ́gbẹ́bìrì ètù

irú ọ̀nà màrán ọ̀nà màá sí nà màrán iye gẹ́yìn náà kẹ́lẹ̀ ló ń tó ọmọ nípa anubọ̀bọ̀ kọ́ náà ìdàdí nà ìdí ọjọ́ náà ẹ̀rọ amáyé náà kẹ́ náà ẹ̀rọ wọ́n fi ká yẹ láti ọ̀tún ọmọ nípa ọwọ́ wọn ọmọ ayé pọ̀ ọmọ sọ̀rọ̀ amákàkẹ́lá ògbó nà fi mú mi ní ilá wàdá bí mi wọ́n wọ́n yà kí wọ́n mọ̀ ọ̀fọ̀dọ̀ yahudi ló wù yà káyọ̀ ẹ̀ ẹ̀ kakra àwọn ewu ori repeat nkene ipa afọ bi ipa ebiri jẹtẹ irima nọsọ nọsọ nọ ama ọdún mori wà n'aka yahudi ló mori kíkà rẹ yẹ ọdún mọ ọkọ láyé ogbó na fi mọ mi ilá wọn náà fi mọ ọwọ náà ẹjẹ fọwọ ní ọkọ dé lọsọ tó mú lọwọ rẹ bàbá wù madina àwọn ènìyàn yìí yà hàn yàrá lẹkùn tó hàn yàrá.

lili bɛkɔlɔ nɔ ana ma ba awo nini anu bɔbɔ koko aba bɛ wutu ɛnɛ ba ba ɛnɛ kɔmuli ba ba wura ɔni dɛ nɛ bɛkɔlɔ nɔ ama nini de ka ba na wòle a ba sɔ dɔw ma ne ma kana ne ka bi rɛ ó lọ dáa já dáa já iná hàn

ọgbọ ọnụ ọgbọ ịna abenye na ime menye me ịdị agha aka kene ndị isila dị na wasị ahụ bụ ahụ ụmụ fa lubaba lubaba nọ ya ka anya ni amekwure kubat e onenu maka na Only I onírànì anáyẹ don't don't don't ọmọọba dundunwa ẹbẹka yẹ malaika bẹ nẹẹ nọ jẹ ká nyẹ ọdẹ pẹtọ náà bẹ báki malaika bẹ nẹẹ nọ dodo ayé hinẹ dabu lẹhẹ abu lẹhẹ olóòmùrí kàrẹ́ kata bàtìyàdà abiláhàbì wọ́tàbà má àbọ̀nà àdùnmàlò wà má kẹsẹ̀ sẹ́yàṣìlá nàárọ̀ ńlá tọ̀lẹ̀ wàmùrọ̀tò hàmàlàtàlàtọ̀ fìdí bí ha àbẹ̀lọ́mùmẹ́mẹ́sẹ̀. abúlé hajj náà dókítà kò dídí ó bọ̀ fọ́ọ̀dù. lubaba nana anamasi al-abbas odidi nana anama nitɔ ba wɔn yɛrɛ adiɛ dɔkɛ mɛ laajɛ bɛ nɛ na anya na pete ayɔ ha lɛki abula ha bana na ɔna na ɔna pete ayɛ ka a eri anam na yi tɛ na n'olu la ɔyɛ kubi tu ponyɛrɛ de de ka ya anyi ne de ti yɛ pɛ ɔwɔrɔ bɛ ɔwɔrɔ sama ɔfɔ na ɔka dɔ odidi odidi sɛ alaba dɔkɛ mɛ laajɛ bɛ nɛ na ɔna adiɛ. dɔbu lɔhɔ do kɛfɛ do hisa hɛ ɛmɔ kɛnɛ hɛ ɔtɛnɛ rɛ. o tó nfa mi anáwó yìí rè ya osal aba ɔkìlì ɔkìlì dókítà ɔhɔnyara ɔhɛko anáfɛ dókítà dó dókítà ɔhún lè yi dókítà pabu lɛhɛ dó tẹkɛ kó ɛyɛ sọ. oyitsekekwe onotsekekwe do danya nosoro do wiki nani do mɛ kɔkɔmi nítorí ká yẹ ayakɔrɔ ayakɔrɔ kókóró kɔɛfɛ ká yẹ jɛma bèrè ɛnɛba mi ɛhɛ bɔɔlù àtàkọ yẹ bɔɔlù dama bɔɔlù ɔkɔɛfɛ hɛɛ dá mi bi. dɔw mori mɛ kɔnɔ a lɔ ma tó.

omori kugbam ẹni sábà bọ̀ mẹ́rẹ̀ yọ wọn náà kasaba ọ̀ní sonore kasaba yọ lọ àyè mẹ̀yẹ́ náà tọ́sí kọ́ ni epi jẹ́ ní omori yà ká ìjà ní na bá yẹ sábà bọ̀ mẹ́rẹ̀ ìjọ na lómori kàfẹ́ rà mọ̀ bọ̀yìn náà inú ọwọ́ ọmọnìká yẹ ẹ̀ma tẹ́tẹ́ ìjẹ́ tẹ́tẹ́ yẹ bíṣọ̀ ọ̀kẹ́ bọ̀ bọ̀rọ̀ bọ̀ bẹ́ẹ̀ yà áhùn lónìí bíṣọ̀ wáyà ọ̀pọ̀lọpọ̀ ọ̀rẹ́ ẹ̀ nínú ọ̀rẹ́ ọ̀gbọ́n ní ebola government ebola bẹ́ẹ̀ kọ́tí ìjẹ́ rà tóṣì de

dole su yi yau mu kuma yi ya ma azuma an imali hu wa ma kasara ilu gba ilu ka ya ya ọdọ lọ máa nfààní ojú ọdọ kò máa bọ nfààní. mo rí ọba ya rẹ mo rí ọba ya rẹ ẹni náà kẹlẹ yìí wọn ní yóò tó òbò yíyọ wọn yóò tó òbò yíyọ wọn. ó mọ̀ ìfọ́dúnrún náà. ọmọ yẹn akari ara ẹgbẹ nam kari ni kaaba na wọdze aswap dá ahéré ha n'efi na hẹ dá kakẹ ne kẹnẹ ne pan dá kakẹ ne kẹnẹ ne pan dalaba muhammad sallallahu alaihi wa sallam lọkari man libni la'asọ man libni la'asọ ẹnẹzu ẹ ẹ ẹnẹzu mẹtaari ni ibnu la'asọ ẹẹ. abo kaayɛ omi gbolo ayi ka ma kaka ɛyɛ ma mo kako omuli yɛ ɔbɛ ɛta ɛɛ omuli yɛ ɔbɛ ɛta ontu omuli yɛ akari omuli yɛ ani ontu omuli yɛ wɔ maa yɛ nti ko ani nhawa ɔmɛ ti yi wa mi kara inu wa ila wa yɛ mi wɔ ɔmɛ akara yɛ inu wa yɛ irɔ nama yɛ hu wɔ omuli sɔlɔ wa kɔrɔ bi wa salamu alo ɛkɛ ni bi ne ni pe mi na do yɛ ɔmɛ wa ka ɛɛ awọ ọrọ mi ọsọ nùgbà yẹ kúrò máa yẹ wọn. Sọlọ́tì tó wù. Yé sọlọ́ tó wù. Bí ọmọ wọn yára wọn, wọ́n tó wọlé ìmọ̀ ní kàkẹ́ni sọ́lọ́ lọ́wọ́ àwọn ọ̀sọ́lá kàmá lébùn aṣọ. Dọ́mọ̀ wọn yára wọn ní kàlẹ́ àná ẹ̀sọ́ mi kọ́ kàáyà àbò áwíà ìjọba ọmọ kárẹ dẹ mọ àwọn yóò tó ìké mọ ké ọdọ mọ àná kárẹ dẹ wòye tó yìí ọmọ bàbá náà yàá tẹpẹ ọ àmàlà àmì ìyá ọmọ ọfọ fẹmọ náà náà wọn náà wọ. ọmọ wọn náà yẹn yẹn muhammad abdul maslama dọkọ ni ẹwọn tó wọ ọnà ọnà tó wọ ọnà wọ ọnà òkè àbànà bọ bí aláṣọ wọ́n yìí ni àwọn ọmọ bàbá yìí tó tó wọ kàkà mọ́lẹ́bí aláṣọ wọ́n rí ọmọ tó ń fi ọdí ẹmọ ìyá sẹ́mi ìwé tó mọ̀ inú ọmọ ìjọba bọ́ọ̀dù yẹn kọ̀kọ́ yẹn kọ̀kọ́ kọ̀kọ́ mi yahudi mi stọọsì tó mọ̀ rí mi bọ́ọ̀lù wọ́n kàtà wọ́n yẹn wọn. ọ̀hún yẹn mọ̀ náà muhammad ọdún masalama ọba náà yà á fẹ́ kó yẹn ká ọ̀rì sọ̀rọ̀ ọ̀rì ọ̀rì nana ka ntɔ mɔri kun hama na wɔdi na filama ɔno aba yɛ kɔkɔ na ne sa do ohu ayi ntɔ mɔri kun hama ka bɛ sɛ do wɔyɛ ɛri do wɔyɛ ewu ɛfɛ yɛ fa ɔkè wɔn ntɔ mɔri ɔno ɔka ɔno wa akari ni akɔ no yɛ abananyɔn sɔɔsɛ abananyɔn ba ahɔ mɛɛ wɔtɔ ntɔ mɔri yi wɔtɔ ɛdɛm ni extrovert the the overzealousness dɔɔ mɛɛ dɔɔ dɔɔ ilẹ̀ náà ọ̀ yìí calculate ọ̀ yìí dɔɔ dɔɔ ká ẹ̀ lè ká lè lè ká ẹ̀ bá sùnmọ́ ẹ̀ yẹ yìí iṣẹ́ náà dɔ̀mọ́ ẹ̀ náà lè ká ɔnìmọ̀ ɔnìmọ̀ àkóso ẹ̀ lónìí lè mẹ́rin rẹ̀ ọ̀nà. àwọn kọ̀dọ̀ lè dé ọ̀dọ̀ lè dé àgbo akọ̀ akọ̀ntòmù kọ̀sùn kúrò tó kúrò là ẹ̀ náà kẹ́ mi ẹ̀ náà ni àkọ̀yà ẹ̀ náà

Enene na nabaki abu is abi kɔma abu abs di ni toba yɛ ɔnabɔ ni na ɛhe ɛna ke yi yɛ sɛni mo mɛ dɔn dɔn dɔn dɔn tu bɔ adawura mo na alahabɔ enam alahabɔ kudafi ìdẹkọ ẹkọ ìrẹ na kata wọn yọ nkẹtẹ wúlọ òsùlọ́tì òkú mu nínú ẹ̀rọ wọn ló gẹ́rẹ̀ kú ló gẹ́rẹ̀ kú mu dẹ́ ọ níbi ẹ̀hó dẹ́ níbi ẹ̀ta ẹ̀nà ẹ̀tẹ́ nẹ́nu dẹ́ ihu nẹ́tẹ́ ìjẹ́ sọ̀bọ̀ rẹ̀ ẹ̀hìn ìjẹ́ yìí yá wọ́n wọ́n kú mu sọ̀rọ̀ fún mi yẹ̀dá kàkà yìí ẹ̀rẹ̀ rẹ̀ ẹ̀rẹ̀ amẹ̀sì kàtàkẹ́ náà nù àdúwẹ̀rẹ̀ amẹ́ríkà unit amẹ́ríkà lọ́nà yẹn náà apply pollution ọ̀bọ̀nà fún kíkẹ́ kàkà tọ́jú náà lè kàn wọ́n kàtọ́ lọ́ba ẹ̀ yà nọ́rẹ́ kọ́ àná ẹ̀ màbẹ́ kẹ́ nyàrá nọ́rẹ́ kọ́ bẹ́ẹ̀ yà hẹ́ àbọ̀là ọ̀rọ̀ yìí ẹ̀ àtọ́ wa bẹ̀ àná rẹ̀ kọ́ lọ́ba. sílẹ̀tì ló tó mọ̀ yìí. sẹ́ẹ̀n nígbà mẹ́ sànkà náà ní muhammadu wọn ní kọ́ ọ̀nà sí tìǹà náà sànkà náà ọ̀nà èrè káàbà lọ́gbọ́dọ̀ aṣọ àwọn ẹ̀rí wọn bí ìṣẹ̀ náà ṣe pọ̀ bìí wọ́n ti tó wù mí bí ìṣẹ̀ sàlùkà ẹ̀ ṣe pọ̀ bìí lọ́nà lónìí tó ọ̀nà lónìí tó kárùn ọ̀nà lónìí aṣọ àná báàkà ọ̀nà ká anyere ọ̀nà nígbà mi tu àní mi kàn sí tẹ́ ìmí o ìrìn ọ̀nà mi zà mi tu àti tẹ́ bákẹ́rẹ́ sọ̀rọ̀. lẹ́yìn ẹni ẹni ẹ̀yẹ́ bá bẹ́ jahẹ yẹn wọn náà jẹ́ kẹ́ni ọmọdé yàrá jahẹ káàbà ní ọdún aláṣọ ọmọdé yàrá jahẹ bẹ́ jahẹ yẹn wọn lọ́wọ́ káà ní ká ọmọdé wọn náà ọ̀yẹ́ bá ọ̀yẹ́ bá wọ́n ti mẹ̀ dín ọ̀nà wọ́n ti mẹ̀ dín ẹ̀tẹ́ náà wàhálà kẹ́lẹ́kù ìtẹ́ náà ohun tó mú wọn òun ọkụkọ akpẹ naanị ara asantwe ne ara agatete no Ụwa òun ihe wọn wọlé aláṣẹ dọ́ọ̀rì ẹ̀ wọlé hàn dọ́kà anaka na ala aláṣẹ. Ẹ̀ mọ̀ ní káàbọ̀ náà wọlé aláṣẹ. nkà náà mi kọ́ mọ́ lọ́sọ̀ èkó mọ̀ mẹ́ka ní kánì rẹ̀ ilẹ̀ báyà dísẹ̀l káàdì kárí olórí tí ọ̀ka wọn ní sọ́ọ̀rì ọ̀ tẹ́sọ kàyí agùkọ̀lọ́tọ̀ ọ̀yọ̀ rà kàyí símísì jẹ lẹ́yìn kẹ̀sọ́ náà yí símísì jẹ nísàyí náà yí símísì jẹ dísẹ̀ ní káàbọ̀nà ọjọ́ làásọ̀ dọ́ka.

dɔkɛ ɛfɔ ase dɛm ni dɔkɛ wɛni kɛmɛ ansa ni bɛ kɔn ne wa jɛ ma dɔkɛ gɛdɛgɛdɛ owura owura ansan kan wɔn ma kɔnɔ mi yɔ obi ɛsɛ ni bɛ kɔ awɛ asɔre yi ka yi afɔ yi sɔsɔ tɛ afɔ yi wɔyɛ lɔsi tó mu tiɲɛ sɛbɛn tó ma mɛ ne mi ká o yi. وسألنا هذا كمان الجزاء من جنس العمل هذا أنا هذا مراي أمام شوطان هل جزاء الإحسان إلا الإحسان ما يجي في شغل عفا يا أظن لا أعرف هذا لا أصلا ما رأيت التاء يا أقوم يقوم لا ما في من قوم kó kó bí àjọ bá wúlò yọ ọmọ máa nà ọ̀sọ̀ ẹ̀ka ọ̀rọ̀ òun múlò ọmọ náà mẹ́ọ̀ká ẹ̀ka àwọ̀ ni àbúrò ẹ̀mí káyé ìrì ẹ̀mí máa bí i máa ìrì ẹ̀mí máa mẹ́. ẹ̀bẹ̀ ẹ̀wọ́n ní kọ́ ẹ̀ ọmọ ọ̀rọ̀ ẹ̀mí ọ̀rọ̀ ẹ̀mí yógù àbójú ọ̀rọ̀ ẹ̀yẹ̀ dẹ̀ ọ̀hún tó mọ̀rí kàmá nídìí láṣọ àtúnà ẹ̀ ẹ̀ náà náà kọ́ ọ̀hà náà ṣọ́ kẹ́

ọbẹ̀rẹ̀ wọn tó wọ́n kàlá hó máa yẹ ọmọ yìí bọ̀ wà wọ́. lọ́tún tó mú mi bí ibi ẹ̀ inú wa hó. bẹ́ẹ̀ kí sàlùkì àná ọ̀rọ̀ rẹ̀ dọ́lẹ̀ dé ọ̀rọ̀ àwọn òwò kóró ní káàdùn láṣọ àfẹ́à lóyè yẹ ẹgbẹ́ àfẹ́ ọ̀ káàdùn láṣọ àyànnà ọmọ yẹn ọ̀họ́ àìjọ́nà bẹ́ẹ̀ kí òrùsọ́nà ọ̀họ́ tọ́nù dɔkɔ ɛtɔ nso nkyɛn bi wa ano wɔn dɔkɔ yi abu naira santan a yɛ kakɔ ɔma ɔma kɔn nso nka ɔ ɔno na ɔno na etinye wura kɔ ɛwura bi ɛni na eti ɛni na etinye wura kɔ dɛ ɛni dɛ ɛyi na ɔwɔ ara na akɔrɛ kɔ ɔmo ewu la wa kɛ ɛdi na ɛtɛ dɛ wɔn ano as jerusalem gbèrè bìí wọ́n tó kú ọ̀hún. àjẹnusọ̀rọ̀ máa ń fọ́màt ọmọ àkáyà ẹ̀rẹ̀ yẹn yẹ àjẹnudọ̀ ọdún fọ́màt a èrè àmà bàbá dọ̀ dọ̀ ní ewu ẹ̀dọ̀ kàmá ní àbá nìyẹn èrè àmà nà èrè àmà nyà ọ̀dẹ̀ èrè yẹn nà tọ̀ ọ̀dẹ̀ ànyẹ̀ bọ́ọ̀lù ẹ̀ yẹ òkè nà nàfàrà ayẹ́. àmọ́ àwọn ìtọ́ ẹwọ́ yẹ àmọ́ mi lọ́kàn tó mú yìí lọ́wọ́ àwọn ọmọ kàá nìka àwọn ọmọ ahíwò sọ́ọ̀nì ọmọ mi wọ́n wọ́n ni a ó lè rí ó kòmí tukọ̀ náà sára àbọ̀ àndọ̀bẹ̀rẹ̀ mọ́mọ́ ọ̀rọ̀ ọ̀dì ní ẹ̀ ẹ̀hìn ọ̀mí nílẹ̀ ìbá àwọn bá a sáà sẹ́ni nílẹ̀ kùn wọ́n ti tó omi nìyí ó pàtó olóṣù lónìí tu ẹ nínú ìgbà bẹ́ẹ̀ apàdé dẹ́rẹ́ ọ̀nà kàyẹ́kà ó wà kàyẹ́ kàmá yẹ kàmá yẹ bá bá yẹ ti nyere ọmọ yẹ ti nyere ẹ yasọrọ ẹmọ náà kan báyìí bẹ du ẹ ndọka ẹnyẹ ndọka ló lè wọ́n tún tún mú yìí lọ́sàásá ìdí tìrọ bí bí sàlkà ọmọ rẹ̀ ẹ̀ma ní ẹ̀rìn wọn lọ́sọ̀rọ̀ lẹ̀ dọ́wọ̀ náà ṣe àwọn abọ́sọ̀ náà yàtọ̀ á ìtura wọn náà ọ̀nà ìmọ̀ ni wọ́n ti tura dọ̀ ìrẹ̀lá yìí oṣù tẹ̀lé tọ́ ọmọ ìgbà wọ́n ṣe pè é lọ lọ́tọ̀ tó mú yìí lọ́rẹ̀ náà wọ́n lọ́rẹ̀ náà lọ́rẹ̀ sọ mẹ́ẹ̀ mọ́ lọ́rẹ̀ jáàbọ̀ ìdí ẹ̀rẹ́ ká ẹ̀mẹ́ fọ́ ara mi inú kọ̀ wọ́pẹ́ bọ́ọ̀bẹ̀ ẹ̀yẹ ni ọ̀sà yẹn nà ẹ̀yẹ máa ma ti ẹ̀ wọ́pẹ́ bọ́ọ̀bẹ̀ ẹ̀yẹ wọ́pẹ́ dọ́kà ẹ̀ nà ọ̀kà ọ̀dídí òmùrí ọ̀nà ní dára sí ní táǹdì ìdí èyí mú hàn tó wẹ̀ ní tẹ̀wọ́ yìí. dókítà wúnyè anánnẹ kọsí nyẹrẹ ní òhò akọ otu tọ́sí o tó muhammadu wọlé masilama ọtọ kwami. ɔne salkam ɛyɛ israel pụrụ n'obe ọka moto bu onyara ha onye na ene ka bokoko ọnọ abiza ọnọ dọọba nke akwụkwọ ụwụ si sịra dọọ olusupa wikọ ma dee sịra dọọ obi dee anyị tụrụ ike sana anyị sana anyị ịdị ọma ndị uwe na kaadị ya wuwe anyị

spiritual fight ẹ náà wà mẹ ọ̀nà àbáyé ìrẹ̀gbẹ̀wé ẹ náà wà àbọ̀ ọ̀nà àbáyé wọ́n náà wà ápẹ́ wọ́n fọwọ́ nítorí ìjọ́rè ka ẹ̀ẹ́dẹ́ dọ́sálàmù dọ́sálàmù dẹ́kẹ́ ní gbèsè wọn ni ká yìí òmùdí ọ̀la ṣe ẹ̀mẹ̀ don to mo sallallahu sallam o nyara ne wen na no to na bara do ye te hinu ba onu na ba le ya sallallahu alaihi wasallam aw ka ya no onu na ba wa wa to to mo dun sallallahu alaihi wasallam ya sallallahu alaihi wasallam ili ni ba no sa ama ba me dai ki al-khazraj ije naanị abi na mbaba ko ndanwa dini wewe amuhukuru amuka na urseto ne rofa wa bala chakwa ene rofa nyi na ọrụ kisa kanya azo rona gwete ala sho ene la hobere ola nyeke ọrụ da wa yi popo Tuwa tuwa tuwa alhazraj ne eniri ni kaabu anabodi alashra ɔsa ìjẹ́ ìrìn yóò dóńtó mo yìí ahọ́ na abba rafi dẹ́ wọ́n anabi ozi abul abul ọ̀kẹ́ abul ọ̀kẹ́ ọ̀bẹ̀rẹ̀ nana kúrẹ́ kó uhudu báyìí sọ̀rọ̀ rẹ̀ mẹ́ ọmọdé kúrẹ́ mọ́ ọwọ́wọ́ hassan bin thabit rabi allah anu anabọ́jà hàn tó mọ́ni ọwọ́wọ́ kànìkàyè lillahi dàrú ìsọba tí ń la kìtà hùn yabùnà lọ́kàyèké wà á ń ta yabùnà la aṣọ́fì yasiruna bilbi bilkifafi ilaykum marahan ka usbin fi ariyin mugrafi حتى أتوكم في محل بلادكم فسكوكم هاتفا ببيد تفة مستنصرين لنصر دين نبيهم مستصدرين لكل أمر مجهف لله يدروا يصابة لقيتهم يبنك كيف وأنت يا ابن الأشرف أكذا بنينا إرغب بنين إجماع بنين أبورو إقولي جماع أبورو إلي جماع أمو غيري أبونا إوزي الحقيق أوني إوزي الأشرف تعرف أنا أشرف

pọ́ọ́nù ndẹ́sí onídàrí usu ẹ̀kọ́ra e ọ̀nẹ́nu ndẹ́sí su yìí onídàrí inẹ́kọ́ra ọ̀nẹ́nu rírun hɔ gbanye anaare ɔma sɔ yɛ azaabi ni ɛni nsɔgbɔnbɔ ìjòzí kẹlẹsẹ gbɔ ahẹka nídẹ nínú ọbọ.

ọ̀sán òpónà òòyì ìrànwọ́ fún ọ̀nyára oríṣiríṣi náà ọ̀rẹ́ pẹ̀ẹ́fẹ́ àkóńtó wọlé ọlọ́rin ọlọ́rin mọ̀sánmọ́sán tó wọlé yìí ẹ̀ẹ́dẹ́ ẹ̀wà kẹ́nẹ́kẹ́nẹ́ ẹ̀wà kẹ́nẹ́kẹ́nẹ́ ẹ̀ẹ́tàmílẹ̀ nú hẹ́lò góoró nù mọ̀sánmọ́sán tó wọlé yìí ọ̀bọ̀n náà bọ̀rẹ̀ yìí dɔkɔ ɛkɛ wɛkɛ wɔn yɛ ka ɔwɔ no ɛbɔ bɔ yɛ abokɔ kɔ wa kɔkɔri yɛ ɔbi yɔn anisu no le mɛki osewu na wɛrɛ no le mɛkɔri yɔ nyɛ na wɔn na ɛne dɔm ana nyɔri ana akɔmɛkɔ mu yɛ ba wɔ idze ne ɛdi do lɛ fɛfɛ dɔkɔ ɛkɛ bɔ wɔ ogbe idze ne bɔ na wɔn na tsi do ntɔ mo yi ile yɛ hã ɔno na mo gbɛ na saa bɛ ɔrɛ yɛ na ɔrɛ yɛ do ntɔ mo yi. ìjẹ́kì ń pọnú ní tó mórí kẹyì ogún ẹnu náà máa ń wọ ọrẹ hàn ọ̀nyẹ́ mẹ́ ẹ máa ma ní mọ̀síọ̀ kàmá ní ẹnu náà máa ń wọ ọrẹ hàn ọ̀nyẹ́ mẹ́ náà ọ̀nà náà wọ ọ̀nyẹ́ mẹ́ ọkọ̀ lọ́ọ̀dì ọ̀nyẹ́ náà náà

أن دمها اشهدوا أن دمها حبر don tó omori lọ́pọ̀ fáwọn don tó omori approve ẹni sọ́mà wọn tó ọ̀sẹ̀ sani ẹ̀ ẹ̀yìn òmìnira ń dá bá ti báyìí rẹ̀ àákó tó omori ọ̀hún ọ̀dún náà kó tó omori ọ̀rọ̀ ẹ̀ wọ́n. sọ́ọ̀tì tó omori yìí lóko tó omori ọ̀hún bọ́ọ̀ kó tó omori ọ̀hún. أعرض صلى الله ربي وسلام عليه أمرنا أمره ما نتوي أمري ما توي صلى الله ربي وسلام عليه أما معنا يا ابن رشد أنا بيها رشد سلمان رشد mẹ́rin lọ́dún kan máa lọ́dún kan mẹ́rin lọ́dún yìí ti dẹ̀ tó ọmọ ìkẹrì wẹ́n ló sì ká kẹ́nẹ́kẹ́ni yìí tó wọ̀ yìí. ìran àwọn nípa àpamọ́ sí àbí two million ẹ̀sì tẹ inú mọ̀ náà asadẹ́ẹ̀ two million dollar kọ̀rọ̀nà àbúrò ọba di two million dollar òyìnbó ní bá national mata bẹ́ẹ̀ sọ̀rọ̀ bẹ́ẹ̀ sọ̀rọ̀ mata ìjẹ́ ìkísẹ́ yẹn kọ̀ mẹ́ ọ̀ṣọ́rọ̀ mẹ́ta. ama indirectly ihe wọn rẹ bàmá yà ilé àmì bàmá yà àbákọ òde ní nsú wo àbọ yẹn ló wẹni o dọ ibe ni wòlò wòlò dí àná mi ní fi kì í àrò múlí ọ̀gá yà wọn ni wọn kó múlí rẹ yẹ wàá yà dá kàkẹ́ dé báyìí ní àbàmá kàkẹ́nẹ́kẹ́nẹ́ ní pi islam ẹ́ من رأى منكم منكرا فليغير بيده oni ìrọ́lù mi ni wọn ò ní lórí kúkú yìí sọwọ́ ò wà rà á wà á mú mẹ́rẹ̀ẹ́tẹ́ ìrọ̀lù wa sọwọ́ mẹ́rẹ̀ẹ́tẹ́ sọwọ́ mọ́ mẹ́rẹ̀ẹ́tẹ́ ebebe ayakọba kanyi ntọ́ omori daka kẹrẹkẹrẹ ní ilé rẹ náà wọ̀rọ̀ kẹ́ ntọ́ omori yìí náà òkàtà ọ̀bà ọ̀ fàlẹ́ ọ̀bà yìí ó nìkọ́ni nìkọ́ni sí ìrọ̀lù wa rà á kàáyé wọ́n ìrọ̀kà ìfọ̀ àkànnà mọ́ọ́dọ̀dà. omuli osusu akannaga waba bakafanira falyuqayiru biyadihi yoyina yaje bɔfuwɛmu dɛbɛ ɔruwaye ɔba ruwaye do ɔba fo ɔdɔdɔ ayi ka yi osu tu ume kpala wu ɔdɔdɔ ɔna ɔdɔdɔ ayi ka yi awo le tu mori ɔdɔdɔ ayi. وإن نكثوا وإن نكثوا ma ma na-adị na-adị panu fed fakọti ee e kaye ana ahụ omerkeeeụi keheeaụ ah ka kɛnɛkɛnɛ i n'a ka ɔnene. Sido ayi na ko. Omori ka gbé wa kó rẹ̀ kó. bá wa kiri, na ena na ni tì inú ká wọ́n Gbé wa kó rẹ̀ nìyẹn. Wọ́n tu wa nìyẹn, kọ́tà wa nìyẹn. na. Omori kí sírí èmi mi siri kọ́ ẹ̀ mẹ́ èmi mi siri ẹ̀gẹ́ mi mẹ́. làlámú yẹ. màá nípa kótó àná wọn ẹ sábà èdúgbò tí ìrẹ́jì ni bìyà yín mẹ́ ọ̀nà náà kẹ̀kẹ́ ní kẹ́ni nípa ẹ̀kẹ́ àbí ní pọ́ńtò ọmọ yìí. ọmọdé ọba ah, yà yìí sábà kàwé wá ọ̀rọ̀ Masala tuntun mu. Yà kàlẹ́ yìí, ẹ̀nà náà ni etika ka anyị tụrụ mee kawama mee ara na anyị tọrọ kọwama fọ abụrụ ẹyìn ẹyìn omori osu ụgwọ anaghị fi ijọ mma abaghị tinye m wee fọọ àwọn mẹ́wàá mẹ́wàá káwọn kẹ́rẹ́ etí ní màá ní àkókò wọ́n yìí mọ̀ Ayé òtútù. Ayé kó ẹ̀ ọwọ́ ìsìkàmí kìkà pọ̀nà ọdún tó bí òdì sí hásà àdúgbẹ́ ẹ̀. Ilé ìtọ́nà bẹ́ẹ̀ kó ẹ̀ wò. Àwọn ọmọ 29, ọdún 29, ẹ̀rù ìmọ̀ adé, ẹ̀rọ ìmọ̀ wáyé ọdún ẹ̀wọ̀n lọ́tọ̀ tó wọlé mi àmọ́ ẹ̀ṣọ́ ni ọ̀rẹ́ kìí ṣe ká àwọn àwọn àkọ́kọ́ mẹ́kọ̀ yẹn ẹ̀wà ẹ̀wọ́ kọ́nà mọ́lú àwọn àwọn ọmọ ni mọ́lú oṣù wọ́n ọ̀nà àmọ́ ẹ̀ná ẹ̀ka yìí tí yìí tẹ́lẹ̀ yẹn títẹ̀ ọ̀yà rẹ̀ forty one thousand eight hundred and twenty naira àmì yẹn ní the one hundred and fifty thousand naira and forty one thousand ààrẹ ṣe sáyẹn. de eya ni ibe dike ka mi ebi doku eya ni ibe dike ka mi wa de to one fifty ọdọ fresh amadi eyi si ama mo up to date ama ni ka kanyo nọ de ayọ yẹ wa kanyo de ayọ omuri ọdọ wa sẹyìn wa ẹsẹ ẹdẹ ma wọ sọ ni a. ẹmi ẹmi wọ ẹmi wọ tẹ mi ti ka mi ti ka fún wa. obi ẹ̀ náà ní ìtìkáf ẹ̀mẹ̀rẹ̀ yọ̀gbọ̀rẹ̀ ẹ̀mẹ̀rẹ̀ yọ̀gbọ̀rẹ̀ ilẹ̀ à ìtìkáf ẹ̀mẹ̀ ẹ̀mọ̀ nígbà ìtìkáf ẹ̀mẹ̀ yọ̀gbọ̀rẹ̀ ìtìkáf ẹ̀mẹ̀ ẹ̀mẹ̀ ẹ̀yẹ náà wọ́n bẹ̀rẹ̀ ẹ̀yẹ yọ̀gbọ̀ ẹ̀mẹ̀ ahụ. jòdì ìkà yẹ ẹ jòdì ìkà ọ̀nà mọ̀mọ́ máa ọbẹ̀ kẹ́lẹ̀ kí náà rà nyára wọn sẹ̀lẹ̀ wàrà ọba na o. are na abule tama ọna ọba kẹkẹ nẹnẹ kẹ ẹ kọ ẹ ní ramaba àwọn ọmọ wọn kọ gbogbo náà òbúlé náà òkè ẹnba mi ẹfẹ ẹdẹ òtún lẹbẹ ọmọ ọmọ rẹ náà ha ha pa wọn tún kọ náà tẹ náà wọn arìnrìn bá bílà bá bílà wọn tún kọ náà tẹ اللهم من أراد بالإسلام والمسلمين سوءا فسلط عليه سيف كجبار جبار السماوات والأرض يا من له كل العزة يا من له كل الجبروت وقد مكر الذين من قبلهم فلله المكر جميعا يا رب يا من له جميع المكر اربط كيد من اراد ان يكيدنا عليه وهول مكر من اراد ان يمكر بنا عليه واصرف غضلان من اراد ان يخذلنا عليه واجعل سوء من ارادنا بالسوء عائدا عليه ولا يهيف المكر السيء إلا بها وكذلك اخبر ربك إذا أخذ الكرة وهي ظالمة إن أخذها ليل شديد اللهم ارحمنا فإنك بنا راحم ولا تؤذبنا فأنت علينا قادر اللهم ارزقنا فيما جرت به المقادير إنك على كل شيء قدير اللهم ارزقنا قبل الموت توبة وعند الموت شهادة وبعد الموت جنة وهريرا ونعيما الملك الكبيرا برحمتك يا رب الراحمين انك لا مشاء القدير وبالاجابه الجدير نعم المولى نعم النصير سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين Thank you.